السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أدوكم فوالله وبعلانه جلوه atọrọ ìkẹ́ àti ìjẹ̀fọ́ àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run kó máa bá nàbí náà tàwọn aráàlú àtàwọn sọ̀hábà rẹ̀ àǹbẹ̀lọ́wọ̀n ọba kó ṣàánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsáfàánú ẹ̀yí wa kó látàrí kìámọ̀ òní tó ń jẹ́ òru kẹtàlélógún oṣù Ramadan fourteen forty six nàìjíríà ní Muhammad sallallahu alayhi wa sallam an bá jókòó tafsir wa lọ́dún markazi wa markaz umar bin al-khattab al-islami kaduna yin báyìí sura tí a yi gbìyànjú àti kura náà ní sọ́kùnrin israel aya ti ya ti gbera lálẹ́ ní aya sixty insha allah wọ́n lọ jẹ́ kó yẹ bọ́dù mọ̀sálàyé fún wa lọ́wọ́. اللهم في ربكم الذي يجزي لكم الفلك في البحر ọlọ́run ọba subhanahu wa ta'ala gẹ́gẹ́ àtàlàyé fún wa nínú súra láti bẹ̀rẹ̀ súra yìí pé àwọn súra màkíyà ń sọ̀rọ̀ nípa ìmọ̀lọ́run lọ́kàn nípa tawhid nípa usulu din ojú omi ti kọ́ ìwòsàn tó yẹ tó pé yóò wúwo yẹn yóò máa lọ onítẹ̀rí ní omi ọlọ́run lọ́rọ̀ fún inú ọlọ́run ló sí nírọ̀ lórí òkun ó di olùtẹ̀tẹ́gò omi ìfẹ́dù láti lè gbé máa wá nínú àwọn oyè ọlọ́ọ̀bà ẹ máa kọ́ àwọn ẹrù kan láti bẹ̀rẹ̀ lórí bẹ̀rẹ̀ èyí tí ọ̀rọ̀ fún láti kó lórí àbí ara ọlọ́run sì pé olóògùn ní tẹ̀tẹ́gò omi iná ọ̀gá pẹ̀lú àánú ẹ̀ tó ní fi ọlọ́mọka ní ẹ̀kọ́ lọ rọ̀ wọ́n yìí náà mọ́sákùn dòrò fìlbà tí nira kan ara bá yín lórí òkun náà tọ́lá wọn bá ní kó mi sẹ́ lẹ́yìn kó sẹ́ níwájú lẹ́yìn kó sẹ́ lọ́tún kó pé ó bẹ́ dàrú lọ́lá mọ́ nítorí òun ilà ìyá gbogbo nǹkan mi tẹ́ ń pè lẹ́yìn ọlọ́wọ́n fọlọ́mọ nàjà kùm ilẹ̀ bẹ̀rẹ̀ tí wọ́n bá tó wàá sọ ilé ilẹ̀ tí wàá sọ kàlẹ́ sórí ilẹ̀ láyọ̀ àrọ́tùm ẹ̀ẹ́dù kọ́yìntì wòkánà ìnsánu kàfúrà ọmọ ènìyàn jẹ́ aláìmoore ó jẹ́ aláìgbàgbọ́ sọ́lọ́ọ̀bà subhana wa ta'ala tí wọ́n wà ní ewu ọlọ́ọ̀ni máa pè ẹ̀rí àwọn kẹfìrí jọ̀hún wọ́n fẹ́ dáa ju ẹlòmíì ti pẹ̀lẹ́ mùsùlùmí lónìí àwọn akẹfìrí ìjọ ohun tó máa wà nù ìdẹ̀ra wọ́n máa pe nǹkan mìíràn lọ́wọ́ àmọ́ tó bá wà nù ewu ńlá nǹkan mìíràn ń pè lẹ́yìn ọlọ́ba yẹn sà máa pè la tó tó bá wà nù ewu kò ní pẹ̀lú tó máa pè lẹ́yìn ọlọ́wọ́ bá nìkan lọ́yẹ ká máa pè nígbà àdẹ̀rà ní nígbà àdẹ̀rà ní lọ́wọ́ ìlà mọ́sákùn dòrò tí nira bá dé bá yín tí ewu bá dé wá bá yín tí bá ní omi lóní òkun lọ́la máa tọ́jú ọ̀nà ilẹ̀ ìyàgbó tí ẹ pè yẹn yọ sàfù yín ọlọ́wọ́ nìkan lẹ́ máa pè ramma najakum ila bar tọ́lọ̀ bá wá là yín kó nu odò yẹn tí ẹ kó nu òkun yẹn tí ẹ bọ́ sọ́rọ̀ àràtùm ẹ yí padà ẹ máa ṣe nǹkan mi wọ̀kánà ìsánú kàfúrọ̀ ọmọ ènìyàn jẹ́lá ìmúre ó jẹ́lá ìgbàgbọ́ sọ́lọ́ọ̀bà subhanahu wa ta'ala ọlọ́run mọ̀ sí wa ní aláìmúre já múre ká mọ̀ pọ́lọ́ọ̀bà nìkan náà láàmà pé bá a ti ń gbọ́lọ́run sáà dé pé iyyaka na'abdu wa iyyaka nasta'in ọlọ́run afa amintum. لا لا لا ọlọ́run ní afa amintum sọ́kàn yín balẹ̀ ni tí a lè gbọ́n àdúgbàlẹ̀ bí lọ́sọ̀rọ̀ ilẹ̀ yẹn ọlọ́run lè mú mi sọ́kàn yín balẹ̀ àyìn yá síbà bí kùmùlọ̀ ọjà níbàlùbàrù kí ilẹ̀ yamọ yẹn sẹ̀ kápá alẹ̀ kẹ́ yamọ yẹn sẹ̀ kẹ́ kílẹ̀ gbé yín mi bó ti gbé àwọn rọ́ṣà mi ń jọ sí wọ́n yẹn làbárì ó di àwọn yorùsílà alẹ́ kùmù àṣùbà bí kọ́lọ́run sọ òjò òkúta lé yín àwọn àjọ lùtù lórí subhanahu wa ta'ala ó lágbára ti ṣe bẹ́ẹ̀ fún mọ́ra tó dédé wò lọ́kùn wọ̀kìlá ẹ̀ wá lérè kan tí ó jẹ́ tí ó gbà yín lẹ̀ kò ní sẹ́yìn kan tó gbà yín lẹ̀ lọ́wọ́ àmọ́ àmì ń tì sọ́kàn yín tó balẹ̀ ni àyò ìdẹ́kùn fi tààrà tẹ̀lé okùnrin kọ́lọ̀ tó wà ní kẹsí kún ọkọ̀ ojú omi náà padà bí ọ̀rẹ́ ọ̀rẹ́ bàbá wa kan wọ́n lọ sí àjò wọ́n á gùn plane ọwọ́ àjókòó lọ́gbẹ̀ẹ́ wíńdò ọwọ́ àwò láti inú plane lọ́wọ́ àwò lẹ̀wò ní ah! ọwọ́ ọlọ́run wá tẹ̀lé báyìí ó ní ọwọ́ ọlọ́run tẹ̀wọ̀n báyìí ó ní ìkùmọ̀ pé kòkó bó wà lórí ilẹ̀ gan ọlọ́run tó láti mú ọlọ́run máa mú wa ó ní fúlàní gan lóun náà wọ́n plane ọwọ́ plane wọ́n lọ sí àjìnà yìí ṣé ó mọ̀ kàdúmí sọ̀rọ̀ ìfún wa alhaji muhammadu usman ṣé òmùkànfí olóńgbẹ ló ṣẹlẹ̀ sí olówó abúẹ́rí fúlàní ìwà abúẹ́rí òun wá ní kí ló dé ní àkófin yẹn kófin yẹn kan tó lọ́wọ́ kí ló dé ó ní ọlọ́run tó bẹ̀rẹ̀ òun ló fi dá lóhùn ìpè nǹkan tó ń rí pé àwọn plane gbé gòkè báyìí ó wọ́n ń wọlé lọ́kọ̀ọ̀kan báyìí òun á sì rí kí plane jábọ̀ gbé òun kà bọ́ sẹ́gbẹ́ kan òun kà bọ́ ẹ̀rín tó pílẹ̀ lè láàrẹ̀ òun kà bọ́ sẹ́gbẹ́ kan òun kà bọ́ ẹ̀rín ẹni tó sẹ́gbẹ́ ìwáyà àdìlẹ́kọ̀tọ̀ ṣé wò kàfíìsì kò jìnnà ó wà nílẹ̀ yìí ẹ̀bí lọ́rẹ̀ ó di eyín ó lè rí nì ẹgbẹ́ báwọn yẹn di wa ó ní ti pé ìgbà jábọ́ wọlé rẹ̀ òun kà bọ́ sẹ́gbẹ́ kan tí n kó mọ̀ dé pílẹ̀ lè láàrẹ̀ ó ọlọ́wọ́ bá ní ẹyin kẹfìrí wọn yìí jẹ́ ìgbà ìsìlámù yìí am amintum sọ́kàn yín balẹ̀ ni àyìn yá àtúbọ̀ bí ọmọ jáde bẹ̀rẹ̀ kí lè fàyàmọ́ yín lọ́tẹ̀ àwọn yóò sila àlẹ́yìn kùmọ̀ àṣọ àbí kọ́lọ́ náà òkúta wẹ̀rẹ̀ lẹ́yìn lórí kọ́lọ́ pààyàn tó mẹ́ta láti ẹ̀dí ìdè òlákùn wọ̀kìlà ẹ̀ ní ìrìn kìtìrìn lọ. am amintum abọ́kàn yín balẹ̀ ni àyọ̀ ẹ̀dà kùmù fìyì kọ́lọ́ tó dára tẹ̀ kọ́lọ́ tó dá yín padà sínú òkun yẹn àbí inú fayusina aleikum aqasifan min ar-rih kọ́lọ̀ wa iná atẹ́gùn àgàsí tí ó máa darí pléènì yẹn tí ó máa darí pléènì yẹn tí ó máa darí omi yẹn tí ó máa darí ọkọ̀ ojú omi yẹn ó lè min ar-rih nínú amúnáfíà gbogbo bí dábàá ti rí rẹ̀ inú Qur'an kẹ̀tí ẹ̀ bá rí ajẹ́kì tó kọlifá ẹ̀ lẹ́yìn ìyá ni tọ́lọ́ bá ní bí wàá ní rìyá ìkẹ́ni àwọn àfọ́ni olómọlù Qur'an wọ́n fi yẹ wáyé gbogbo bí dábàá ti rí rẹ̀ inú Qur'an ìyá ni ìbínú ọlọ́run ọdún mọ́ fìyà jẹ wá àbí tó bá rí rí yá ìkẹyìn ṣé bá rí rí ìtọ́jà ọdún rí rí ìtọ́ yébà ìtọ́jà yóò ní adékì tó fi kọ́ni fáyẹ̀ ó di àbíkọ́lọ̀ wọn rán atẹ́gùn kìí yín tí ó pa yín rẹ nínú rí òyìnbó bí kankan mọ́ ọlọ́wọ́ àtọ́ tẹ̀ yín rí fi máa kọfẹ́rẹ́tọ̀m bí máa kọfẹ́rẹ́tọ̀m tó gbé ẹ̀yà aláìgbàgbọ́ pẹ̀lú ọlọ́ọ̀bà súnmọ́lá tẹ̀dí ìdò lákòm wàlẹ́ náà mí tẹ̀bí à ẹ̀ wàlẹ́ nìkan tí ó gbà yín lẹ̀ ó lẹ́yìn ọlọ́ọ̀bà kò sí ń tọ̀ ọlọ́ọ̀ba nìkan náà lọ́ba tó yẹ kẹ́ máa pè nígbà jẹra nígbà nira eléyìí náà lẹ́sì náà fi ra kò sẹ́yìn kàdí ọ̀nà yìí lọ́wọ́ ọlọ́mọdé àlọ́ ọlọ́mọ fìyà jẹ́ ọlọ́wọ́ kàdámù náà bá ní àdàm náà mọ̀. fún wọn nípa ọmọ ádámà tó wọ́n lọ́kàn karam náà bá ní ádám ọlọ́run ní àti àpẹẹlẹ fún ádám bàbá wa ní àpẹẹlẹ ní gbogbo àwọn anábì ọlọ́run ọba àwọn òbí sí ọlọ́run ọba ọmọ ádámà ni wọ́n ọlọ́run wọ́n lọ́kàn karam náà bá ní ádám dájúdájú àtòrè àpọ́n àpọ́n anábì ádámà àmọ́ anábì ádámà ni sẹ́ńtì ẹni àbùkù kutuwa tó ajẹ́ mùsùlùmí ọ̀gá àgbà lọ́fà anabi muhammad sallallahu alayhi ó sì tàwáfù lólu wa nyọ́ ó sì tàwáfù lólu wa wo a ah, ma akramaki ma ashrafaki ọlọ́mọ pẹ̀lú ọlọ́mọ gbogbo ayé kò sí méjì lè tá a bọ̀rọ̀ sí tàwáfù a bọ̀rọ̀ sí tàwáfù ẹni bá lè tàwáfù sàárẹ̀ nìkan àbílẹ̀ nìkan àbílẹ̀ nìkan ara ẹ̀rẹ́ sílẹ̀ máa ń ṣe tàwáàfù rẹ̀ ara ọkọ̀ bá ṣe rí àmọ́ bẹ́ẹ̀tì là àtẹ́kù nìkan la máa ń ṣe tàwáàfù rẹ̀ àmọ́ jíkẹ́ yíyọ kó fi yẹ wọ kálábà bọ́ọ̀lù pẹ̀lú tó mú mi nípa tó dédé ọtí ọlọ́ọ̀bà lọ́rùn kó owó kálábà yìí kó kọ́ bá mọ̀mí ní jẹ́nu jẹ́ lọ. kan ṣọ àgbẹ̀ bank àgbẹ̀ sọ̀rọ̀ tọ́jú ma tí ó bá mọ̀mí nínú jẹ́ ó di oníwọlọ́kàtàkàrà náà bá ní Adam dájúdájú àwọn tán ọmọ anábì Adam lè وعملناهم في البر والبحر أمالي كما يدلوري لي أتنينو مي رزقناهم من الطيبات أتوا سواز كفن تدى تدى تدى ناسي عز كفوا فضلناهم على كثير مما خلقنا تفضيلا أتوا سلفوا يريكو قلقو دادا ألون سيالفوا بلدي ومسلمي انت ما في كما فاسونا لالو ومسلمي كدو دموع لو ببابالاو kí ló tún wá ń wọlé bàbá sí fi yẹ̀pẹ̀ ṣeré kí ló tún bá lọ bí à ń fi yẹ̀pẹ̀ ṣeré bí ọmọ kékeré kí ló tún wá lọ bí òòṣà kí ló tún wá bí ọ̀fọ̀ òun tó lọ ń pọ́nlé nínú àwọn ẹ̀dá ọlọ́run ọba tó lọ ń da kò sẹ́ńtọ́ da tóbi ènìyàn ọlọ́run ọba ló ní wọ́tíìnì wọ́zẹ̀ìtòòdì wọ́tóòrì sí ní wàhálàbẹ̀lẹ̀bẹ̀lẹ̀ àmì ọlọ́run ọba mi sí jawaabul qasam laqad khalaqna al-insana fi ahsani taqu ẹni mọ́ dá tó dáa jù náà ní ọmọ ènìyàn inú ọmọ ènìyàn náà tuntun á dáa jù náà ní mùsùlùmí innal ladhina amanu wa amilu salihati ulaika um khayrul bariyya àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́dọ̀ ń jẹ́ eré àwọn náà ní khayrul bariyya inú àwọn mùsùlùmí yẹn tuntun á dáa jù náà lọ́mọlẹ́yìn àlebi wa Muhammad ọlọ́run tó wá tí ọlọ́mọ àlebi ó wá lọ rí babaláwo ojú wa ń lọ òkè for what ọlọ́run pọ́n sọ́dọ̀ wíwá ẹni wọ́lá kàdọ́mná bani adam ọlọ́run ní dájúdájú àwa la ṣe ọ̀wọ́ a ṣe àpọ́nlé kọ́mọ wa hamalnahum fi barri wal bahr a ṣe ní ọ̀rùn fún láti máa rìn lórí ilẹ̀ láti máa rìn lórí omi láti máa nínú atẹ́gùn razaqnahum à ń ṣe àgbẹ̀ mi tọ́ yìí bá mi tọ́ dáa fadalnahum ala kafirin mimma khalaqna tafdila àti wàá sórí fún wa àsọlá fún wọn lórí ọ̀pọ̀lọpọ̀ dáadáa lọ́lọ́tọ́ pọ̀ ọlọ́run àdúgbò rẹ̀ àjẹ́nà ìgbà ọlọ́run tó wá dá tó wá ẹwà àwọn màláìkà bá àwọn màláìkà ti dá tó ẹtú ìrìnsẹ́ lọ́wọ́ báyìí ó tún ju ọmọ ẹ̀lẹ́bí àdámà àwọn màláìkà tó gbọ́ lọ́wọ́ bá ọmọ ẹ̀lẹ́bí àdámà ló fún lọ́lá ló fún láàyè ló ń ti dóhùn wọn ló ń jẹ dóhùn wọn wọ́n ń fẹ́ dóhùn wọn léyàwó wọ́n ń gbélé dóhùn wọn wọ́n máyìí lábáàlì ọlọ́wọ́ bá bó ti wá fún wọn láyé yẹn fún wọn ní ọ̀run náà fáwọn náà sẹ́pà wọn la ní àlùjẹ́nà ọlọ́ni ara rẹ̀ mi ò ní fẹ́ mo fọwọ́ mi dáwọ́ mo fi àtẹ́dá ẹ̀yin màláíkà àtẹ́mu fi dá yín kún káfà sí nùnú fi dá yín àmọ́ àwọn ọmọ ànábì Adam ọwọ́ mi fi dá bàbá wọn ọlọ́run àdúgbò lọ́wọ́ rẹ̀ o tó wáyé kó máa pè yẹn lómi rẹ̀ yọ̀ lọ́wọ́ ọlọ́run tó pọ́n ẹni ló bá wọn sọ yẹ kó tún máa pọ̀fọ̀ sọ yẹ kó tún máa pegede sọ yẹ kó tún máa forí kẹlẹ̀ fún nǹkan mi rẹ̀ yọ̀ lọ́wọ́ báyìí wọ́n tẹ́lọ̀ ń kọ́lé báyìí mùsùlùmí dáadáa ọlọ́run ìkẹlẹ̀ àtẹ́wọ́ àdúrà sí i. ومن يوم ندعو كل أناس بإمامهم subhanahu wa ta'ala tó wá ròyìn fún wa nípa ọjọ́ ọgbẹ́ndẹ́ alikiyama ọlọ́njà sórí ìwé ìjọ náà lọ́wọ́ bá ọlọ́run yóò mọ nádó kulla um, unasin bí ìjọ ọgbẹ́ndẹ́ alikiyama káàmà kí gbogbo àwọn kọ̀ọ̀kan gbogbo kọ̀ọ̀kan pẹ̀lú àwọn síwájú wọn ayé pẹ̀lú tíra wọn ó ti yẹ bi yaminihi ẹjọ́ lọ́ba ní kó gbà tíra rẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún ẹ̀ ọmọ sórí fa àwọn náà ni wọ́n máa gbàtíra wọn wọ́n máa kàtíra wọn ni wọ́n máa dùn wọ́n láàyè bíra mọ́ wọn fàtíra kò sí tó kéré máa fi bí ọmọ náà gún àníyàn wọn jẹ àní gbogbo tí wọ́n ṣe dáadáa ni wọ́n gbà ní wọ́n gbà dáadáa rẹ̀ ọlọ́run já wà náà tó ń ṣe dáadáa ká lè bá wà náà àwọn tó ń sóríire ọlọ́run ni mọ̀nkánà fi ààbè àmà ẹni tó bá fọ́ ẹni tó bá fọ́ àti tó ṣe ìsìláàmù tó tún lọ lé babaláwo tó wá mọ ní àmà àmà ayá àmà kálùbù àmà òní tẹ́gbẹ́ ọ̀fọ́ nú ọ̀fọ́ lójú àwọn fi àkìrẹ̀ ti àmà lálùkẹ́ mọ́nà yóò fọ́ lójú náà ni wọ́n àdọ́lù sẹ́bí rẹ̀ yóò wá sọnù gan-an ní ìtọ́jú ìsọ̀nù ńlá ọlọ́mọ sọ̀wánú ọlọ́ba ẹgbẹ́ jà fọ́nù gbogbo tí ń tẹ̀lé láyé yìí àwọn àgbẹ̀ wọ̀ fi kúlù ṣe ńlá tẹ̀dúlú على أنه owó ìlú gbogbo tí ń ṣẹlẹ̀ láyé láwọ̀ àmìní táwọn ẹ̀kọ́ ọlọ́wọ́ bá nìkan náà lọ́yẹ̀ kọ́mọ jọ́sìn fún ẹ má pe nǹkan mi lẹ́yìn ọlọ́wọ́ bá ọlọ́mọdé bá pe nǹkan mi tiwa bí adó tó ọlọ́wọ́ bá kálí bá wà nínú àwọn tí wọ́n jẹ́rìí ayé tàbí kí àmọ́ ọlọ́wọ́ á ní kí fún anabi muhammad gbogbo afa dáwà tó máa ń ṣe islam dáadáa afa sunna ọlọ́mọrùn náà lọ́wọ́ tó wọ́n gbógun tì í àwọn kẹfìrí bá gbógun tì wọ́n oníwọ̀ in káàdó latef zonaka anil minal ard síbẹ̀ náà ni ọ̀rùn wà in káàdó layasinonaka tó wọ́n pé wọ́n tó bẹ́ẹ̀ nígbà wọ́n lágbára rí wọ́n bá kó fìtínà bọ̀ wọ́n bá anilẹ́bi àwòhẹ́yìn náà ilé yìí wọn bá yẹ kó pàǹtà gbé fún ẹ kalẹ̀ kó máa tẹ̀lé táwọn ni wọn bá yọ tẹ̀sítẹ́rù alẹ́ iná gẹ́rà kó máa sọ nǹkan míì tá a fi ràn sọ́kọ́ ó ṣe ti fún ọ ní tó bẹ́ẹ̀ ṣe fún ọ nìyẹn Allahu akbar wọ́n ìdán sọ́kọ́ bá ṣe tí wọ́n fẹ́ ni tó bá tẹ̀lé ti bídà àwọn ni tó bá tẹ̀lé ẹbọ wọn ni ọlọ́dọ̀tàkàdó kàkàlẹ́ ìlà wọ́n bá mú ẹni kí ni ààyò wọ́n bá máa ṣe dáadáa pẹ̀lú rẹ̀ àwọn náà bá gbé àtà tiwájú tiwájú tiwájú wọn má gbùdù wọláwọlá anzabatnak tí bá gbá ọ̀tá fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ olùmọ̀tá fẹsẹ̀ tiwa náà nílẹ̀ ọlọ́ọ̀bà kàkẹ́tà tàkànnà àbí tàkànnà ilé ìmṣẹ́ wọn náà fẹ́ tẹ̀sí ọ̀dọ̀ wọn díẹ̀ ní ìṣètò wọn díẹ̀ ọ̀fẹ́ kókó díẹ̀ kó sì bẹ́ẹ̀ ọlọ́ọ̀lọ́ sànù rẹ̀ tó bá fi tẹ̀sí wọn ní idan la azakunaka dẹ́ẹ̀fọ̀ la àyà àbáríkọ̀ dọ́pọ̀ ilé ayé rẹ̀ ikú ẹ̀kọ́ dọ́bù làbá ti pọ̀ fún mọ́lá tẹ́jìdì òlẹ́kà ọ, nàṣírọ̀ ọ̀wà rẹ́lì kankan tí ó di ojú ọ̀tí ọ̀ràn lọ́wọ́ lẹ́yìn ọlọ́ọ̀bà dam ọlọ́ba ni fún mọ́lá tẹ́jìdì òlẹ́kà àlẹ́yìnà nàṣírọ̀ àbíbẹ̀ mi kò síbi yìí ń bẹ̀rẹ̀ fà fún mọ́lá tẹ́jìdì òlẹ́kà ọ. ó di olóyìn náà ọba ti rẹ̀ yẹn kẹ́tí ó dúró tí ó fi ọjọ́ rẹ̀ lọ́wọ́ kò sí sí ọlọ́wọ́ bá musa wà wá lọ́wọ́ lọ́wọ́ bá sanu wà láyà bá kí a mọ̀ tó bá lọ́fà ìwọ tó ṣe dá wa má rò pé àwọn kan pọ̀ bàbá wa ọ̀sẹ̀mìn muhammad bin salih abdul ọ̀sẹ̀mìn ó jẹ́ bá pé mẹ́wàá bìkan tó bá mọ̀ pé orí òtọ́ lọ́wọ́ tó bá ní ẹ̀ lórí tó ṣe má rò pé ah, majority ara o kò jẹ́ kàn pọ̀ majority alhaku yóò lọ fún abdul adil lágbẹ́ni a máa ń mú òdodo pẹ̀lú ẹ̀rí ni kí lọ́ba àwọn wíkẹ́ lórí wí ti ẹ̀yìn yẹn wọn bá àtọ̀dù wa lọ káàdì ètò ọlọ́run bá àdébí sẹlẹ̀ wọ́n ló borí insha Allah subhanahu ọ̀nà dẹ́rẹ́ gbogbo báyìí náà ọlọ́run wa ní subhanahu wa ta'ala ń sọ fún àwọn ànábì wa muhammad ń sọ fún àwọn afọ́ dáadáa afọ́ súnà ń sọ gbogbo gbogbo ẹgbẹ́ sí dáwà ìsìlámíà dáadáa ọlọ́ni wà ń káàdó layẹ́tàfìzónàká nínú àtiwá kó tètè wọn ọba kódà mú bẹ́ẹ̀ lórí rẹ̀ wọn kódà mú bẹ́ẹ̀ fi ard nínú ard lórí rẹ̀ ọba kó wọn lóyókèjókè mìíràn wọn ọba lé ọkọ lù wọn sọ bẹ́ẹ̀ wọn náà alẹ́kọ̀ọ́ lẹ̀ alẹ́kọ̀ọ́ lẹ̀ ń وإذا لا يلبسون خلافك به إلا tó bá kó lẹ̀ tó bá kó lórí rẹ̀ tó bá pọ̀ àwọn àgbà òní pé dáná tọ́lọ̀ pa àwọn náà سنة من قد أرسلنا قبله eléyìí lè ṣe sí àwọn tá a rán síwájú rẹ̀ wọ́n ti gbógun tí wọ́n ní wọ́n ti gbógun tí wọ́n náà ní wọ́n tó sì yẹ dáwà dáadáa bó ti gbógun tí wọ́n náà àmọ́ ní rúṣùlù nínú ọ̀jọ̀ lọ wọ́lá tajidu li sunnatina ta'wila ẹ̀ẹ́dẹ̀rí súnà ọlọ́run akọ́kẹ́jì àwọn ẹni ọlọ́run bá bọ́ sílẹ̀ kéré tó bọ́ sílẹ̀ olè tó àwọn náà ń padà borí bí fira àwọn náà ti láwọn ọmọ ogun tó bó ṣe lówó tó bó ṣe níjọba tó bó ṣe ní àwọn sójà tó Musa lẹ́yìn ọ̀pá rẹ̀ kò ní nǹkan mi alayhi salatu wassalam ta ló borí Musa ló borí súnà ọlọ́run bá nìyí bó ṣe ń yẹ àwọn tí wọ́n rò fún ọlẹ́ yẹn gan náà borí sunnata man sunna àwa ọlọ́run bá ní tí a máa ti fáwọn tí ولن تجد لسنتنا تحويلا كل سن تيو تنجي سنة الله بالوجه إذا ما دودو دودو يا أيها الذين اتقوا الله وكونوا ما أخلي ما الصادقين أودي إمام قالوا أقم الصلاة أقم الصلاة ọlọ́dún ayé rògbòbíà rẹ̀ fún wa àtàwọn olùhíyà rẹ̀ fún wa lọ́lọ́ nìkan náà lọ́ba dọ́dá gbogbo nǹkan ọlọ́run bá lóní gbogbo nǹkan ọlọ́run bá nínú títí gbogbo nǹkan ọlọ́run nìkan gbogbo nǹkan ọlọ́run àti tòun jẹ́ máa ṣe ní ìbàdà akimi sọ̀rọ̀ àtàbí dolókè lẹ́yìn bí lóògì shams ẹ wá rí pé kí ni ẹ̀ ń kírun láwọn àsìkò kan lọ́sàn-án ẹ̀ pé ń kírun ó lè ẹ kí zoro ẹ kí asir ẹ lọ àti wá kí magrib tilẹ̀ máa ń sùn lọ ó lè wọ kur'an al-fajr lẹ́yìn ẹ máa ka kur'an yàtọ̀ pa suba lọ́fàá ló gbé sunna ní gbọ́ abẹ́kí wa suba kẹ́ máa kí sùlọ̀ tó gbogbo àwọn sùn àwọn yòókù lọ inna kur'an al dájúdájú ìké kur'an tó gbòm nínú àṣùbà yẹn kánà mashhuda àwọn mẹlẹ́kà jẹ́ àwọn mẹlẹ́kà tó ń ṣe òru ìgbà ni wọ́n máa lọ àwọn màláìka tó fẹ́ sí ọ̀sán gbà yín wọn àti wọn àgbàṣẹ gbogbo wọn jẹ́rìí sí pé ẹ kírun dáadáa òmìnira lẹ́yìn tíwájú wá dòrò mọ́ gbogbo òru rẹ̀ sùn tahajjud bi nafila tahajjud tahajjud sunna ni sunna lágbára gbẹ́fà anabi muhammad tó wà lórí ìyàjú kankan fi tahajjud rẹ̀ oni fatahajjad bihi nafilata min laka min oni wa min al wa pé ba lóru yẹ tí wá bí lọ́jọ́ tàájú lóru mo ṣe lákà méjì ní anabi sallallahu alaihi wasallam oúnjẹ bá dé lóru tó bá dí ìyàwó rẹ̀ àbí ìyàwó náà ló dí ọkọ yẹn tẹ bá lè rọjú sàlù àlá tẹ bá yẹn méjì ó di lágbà méjì nìkẹrẹ yẹn ó kọ̀ yọ wà nù bá kiri nà lá àkàfíra wọ́n ó di kéde níwọ̀n lọ́fà pé kálíbà máa ṣe bẹ́ẹ̀ lẹ́yìn Ramadan ká máa kí tahajud mo ṣe rákà méjì péré náà ni ọlọ́run ni òmìnira lẹ́yìn nínú òru tahajud bí i náfìlà tẹ̀ ni tahajud náà kọ́ jẹ́ náfìlà laka asa àyẹ̀bá afẹ́kọ̀ rabbuka maqaman mahmuda láìpẹ́ ọlọ́ọ̀bọ̀ láìpẹ́ dájúdájú Abdullahi bin Abbas sọ pé àṣàtọ̀ dájúdájú ọlọ́wọ́ ọ̀dìdì ní kan pé wọn náà ọlọ́ọ̀ba jáwà nínú àwọn tó mọ̀ sàdá fún ìṣẹ́lẹ̀ tó pé pé wọ́n á sọ rere ń bẹ̀ ọlá Qur'an Karim inú ẹgbà wa Imam Bukhari àti Muslim àtọ̀dọ̀ àbí òrèrè radiyallahu anhu يتعاقبون فيكم ملائكة الليل والنهار وملائكة النهار يجتمعون في صلاة الصبح وفي صلاة العصر àwọn màláíkà òru àti màláíkà ọ̀sán wọ́n máa gbàṣẹ́ mọ̀ra lọ wọ́n máa àbáwọn ilé ìbá ti parí iṣẹ́ wọn lóru lásùbà àwọn ọdún ẹ̀ma àgbàtì ẹ̀wọ̀n ó di bẹ́ẹ̀ náà lọ́sàn náà ní ìdíje àṣẹ ẹ̀yọ́ máa ẹ̀ pé lọ́fà ló pé àgbọ̀dọ̀ fi wọn àṣẹ ṣe gbogbo ọ̀rọ̀ àgbọ̀dọ̀ fi ṣe pàápàá jùlọ ìwọ̀n àṣẹ anabi muhammad sallallahu alayhi wa sallam ó lẹ́nu tó bá mí sí wọn àṣẹ láì ní gbogbo iṣẹ́ rẹ̀ jọ ìbàjẹ́ bá lọ́wọ́ ọlọ́mọ máa ṣe àbọ̀jọ́ gbogbo lọ́sọ̀ pé ramadan ti ọlọ́mọ sáà fúnra yìí wa lọ́wọ́ àwọn àlekèrè Oh, sọ pàtàkì àdúrà fún wa ká máa ṣàdúrà ọlọ́run lórí kálí ti làm jáde kó ní madi maka kọ́ mọ́ Madina wọn ni wọn kó rabbi àdìkẹ́lì ní madakala sèdèkẹ́ ọlọ́run ọba Madina mọ́ lọ jẹ́ wọlé pẹ̀lú òdodo pẹ̀lú àdáadáa wà á kàrọ́jì ní mọ́ kàrọ́jì sèdèkẹ́ ọlọ́run ọba jáde kó maka bi kó jáde dáadáa náà ni àbẹ́bẹ́ jáde maka kò tẹ́ lọ́rùn àwọn àgbàṣe ọlọ́run ọba ló mú sẹ́ ọ́ di ọlọ́run ọba ní waj'al li min ladunka sultanan nasira lẹ́yìn náà kọ́ wá fún mi ní agbára tọ̀dọ̀ rẹ yóò fi hàn mí lọ́wọ́ wa qul ja'al haqqu mo sọ pé òdodo ti dé wa zahaqal batilu irọ́ parẹ́ ni innal batila kana zahuqa dáàmà irọ́ ìmọ̀ tí máa parẹ́ ni lọ́fà tá a máa fi sọ pé anabi Muhammad sallallahu alaihi ó ní alaykum bis sidqa fa inna sidqa alaykum bis sidq ẹ máa sọ lódò fa inna sidqa tó lódò yahdi ila albir ìmọ̀ tíyàn síbi dáadáa ni wa inna albirra yahdi ila aljanna àbí àbí ìdí ayé dáadáa yóò máa tíyàn síbi aljanna ni wa iyyakum wal kadhib nígbà máa parọ́ máa jíjọ́ bá tilẹ̀ ojú dùtò irọ́ ni irọ́ máa jẹ́ nígbà táwọn kìfìrí parọ́parọ́ àlébùbọ̀lá sẹ́gun wọn náà ni nígbà tó wọ mọ́kà wọ́n á mú ọ̀pá rẹ̀ lọ́wọ́ báyìí ìwọ́n fi ń ti àwọn òsàlẹ̀ lànà òkúrú já àkó وذهب الباطل إن الباطل كان زهوكا وقل أقاط نانا لم يكن تبادا àwọn tí wọ́n lé kóòlù jáde wọ́n á dẹni yẹpẹrẹ irọ́ máa ń ẹ̀jẹ̀ yẹpẹrẹ ni ẹ fún wọ́n yá kó wọ́n kábí fún rọ́ fa iná kábí دي يوتي ونناني ولما سوالرونا نام وإذا أنعمنا على الإنسان ونناك من القرآن já sórí ilé tiwọn náà bá ọlọ́wọ́ ni wọ́n nínú ìdílé kùrán gbogbo wà nílẹ̀ níta kùrán á máa sọ̀rọ̀ nínú kùrán máa wà ṣèfà òní nítọ́jẹ́ ìwòsàn wa rahmatun tọ́jẹ́ àánú ìkẹ́ lilmu'minin fáwọn tó ń gba kùrán yẹn gbọ́n tí wọ́n máa jẹ́ fún wọn nìyẹn wala yazidu zalimina illa khasara sẹ́rà wọn alábòsí kùrán ò ní ṣe nǹkan mìíràn fún wọn àfi khasara ńgbà wọn máa kúrọ́ gbà tẹ́bàárẹ́ nìkan ti ń sa pépà káàkiri tí jàdàbí àfàlẹ́ yìí wà ní ẹ́ ó kí olórí ẹ̀ dàrú ah, àyà mi ọmọ wa já pé bóò yẹn tó kí orí rẹ̀ ọmọ wa dàrú ọlọ́run sọ wá pé wọ́n nínú ẹgbẹ́ rẹ̀ kùránì ìwòsàn ni bóò yẹn yìí tó pè ní ìwòsàn mà àti kùránì kan wọn ké àjẹnú wọn pè àjẹnú mi wọn pè bára àwọn kan bẹ̀rẹ̀ pé àjẹnú lórí òkè àwọn mọ́kànlá bára ti sánù mo ti pàpọ̀ bàmọ́ ọ̀kàlá nù ó di kùránì ò ní mú nǹkan mi wá fún àforíire ọlọ́run sọ pé tọ́hà máa ń zẹ̀nà àlẹ́kà kùránà ìtọ́ṣkọ̀ ó ní sọ ibi pẹ̀lú kùránì kùránì kẹrì ọlọ́run wọ nínú nínú kùránì dájúdájú à ń sọ̀kà nínú kùránì máa wọ ṣìfà òun jẹ́ ọmọ jẹ́ ìwòsàn wọ rahmatun àtàánú ìkẹ́ lil mu'minin fáwọn tó gbọ́lọ́ba gbọ́lọ́ dodo wọ́n láyé bí zọ́ọ̀lì mí kò ní sàlékún nǹkan mi fáwọn tó ń pọ̀ lọ́n tó ń pè nǹkan bíi bọ́ọ̀lì ayé alábòsí ọ̀ṣẹ́ bọ́ àfi kàtàrà ni wọ́n yí dá àná àmì alẹ́ ìsáni tábà ṣe oore fọ́mì ènìyàn káṣí àràdá wọn náà àbìyàn nílì yóò máa pẹ́yìnà yóò máa gápánì òyìnbó yí dá mọ́sà òṣàrù tó bá fi nira díẹ̀ kábùkàn kánà yẹ oṣù yóò dákẹ́ mọ́ rárá gbogbo àánú ọlọ́ọ̀bá yóò pé ah, òun sórí ibú òun ti wọ́n mọ́ ìlà ọmọ ìrìn àjò àlè yóò máa kára ni kòlòkòlò lórí yá àmàlà aláṣà kìlẹ̀tì ó ń kálukọ̀ máa ti níwá wo ọlọ́run lé ní fọ́ọ̀mù yìí máa ti níwá wẹ̀ máa ti tó wà wò فربكم أعلم بما هو أهدى سبيلا ọlọ́wọ́ fọ́rọ́bùkún àlẹ́mú bímọ̀n wúwa àlà sẹ̀bíà ọlọ́wọ́ bá lọ́wọ́ nímọ̀ nípa ẹni tó ń ṣe tó wà lójú ọ̀nà tààrà ọlọ́wọ́ bá abẹ́rẹ́ mẹ́ta tó wá sójú ọ̀nà tààrà ọlọ́wọ́ bá كانوا ولاية القيامة والله عليك ọlọ́wọ́ bá ní wọ́n ẹ̀sẹ̀ lónà kan ní rò inú àwọn abéèrè tí wọ́n abéèrè ọ̀rẹ́ pé nípa kí ní jẹ́ mí kí ní jẹ́ rò kó arúhùn mi rò amúrírọ̀ bí i tó ọlọ́wọ́ bá mi ní rò ẹ̀mí àti ọlọ́ọ̀bá ni ọ̀má ó tí tòmínà ilmi illa qalila ọlọ́ọ̀bá ni ń tà fún inú mà nǹkan díẹ̀ náà ni díẹ̀ náà la fún inú mà Allahu akbar inú ẹ̀kọ́ tá a kọ́ ń súra tó tẹ̀lé súra yìí náà ni ọ̀rọ̀ anábì Musa alayhi salatu wa salam àti Hidir àfẹ́ Musa tó ṣe wáàzí wáàzí ẹ̀ àwọn yẹn lá ẹ̀ka ni Musa ya Musa àfẹ́ àwa ta ló ní má dùn náà ba kó fi tìṣẹ́ lọ́wọ́ ọba ọba ní àhà ah, eléyìí níbi ní mílíọ̀nù ni ọlọ́ni àhà nínú àwọn tó ń gbọ́ wá àbí rẹ̀ ẹlòmíì mẹ́tọ́ tó òtó jẹ́ stúdẹ̀ntì rẹ̀ hídì rẹ̀ òtó jẹ́ stúdẹ̀ntì rẹ̀ nígbà wọn dé Bahrain bí táwọn mẹ́tìmá Bahrain tí wọ́n rí àwọn odò ńlá ńlá tó pàdé tí ẹyẹ kanari bí kéré mọ̀ yẹn ó wà mú mi hídì wọn bí lọ́mọdé kílẹ̀ yẹn ń yóò ní ọmú mi ní lọ́nyà hàn sórí ìmọ̀ omi tó yọ Bahrain omi tó lọ tó lọ dàrá tó lókun yìí ìmọ̀ ọlọ́run bá mi nù sọ wá rí ọwọ́ díẹ̀ tẹ ẹyẹ mú rẹ̀ àtẹ̀mí àti wọ́n tí wọ́n ń bèèrè lọ́wọ́ tó lóní ọ̀rọ̀ àti máa ti mi jọ pé mo ò tó bẹ̀rẹ̀ láti jẹ́ sílẹ̀ nìyí níta mú ní títí ìwé wọn pé wọ́n máa ó tí tòmí nàlẹ́ elmi ìlà kọ̀lé ìlà wàá fún nímọ̀ o àti kékeré tó wájọ rẹ̀ lójú ní ìwọ̀ wọ́n wọ́n wọ́n máa kọ́ kọ́kọ́ gba islam kó lè ba àgúlò fún ẹ láyé kó wúlò fáwọn àwọn èèyàn náà ọlọ́mọdé àfọ ànímọ̀ alágbàrúkà ọlá kùrọ̀ ànìkè náà ọlọ́wà ànìkè mọ̀. ربنا ولقد صرفنا في بالناس في هذا القرآن mùsùlùmí dáadáa dúró tọ́lọ́wọ́n ọba bí anabi muhammed sallam ti dúró tọ́lọ́wọ́n ọba wala in shina ladada abanna billadhi awhayna ilayk ọ̀nà tó bá wà wọ́n lọ́wọ́ bá ní èyí tá a ṣe wá ayé ẹ̀sìn wàá mú kúrò àbá mú kúrò fún wa thumma la tajidu laka bihi alayna wakila ọ̀ wà á ní yẹ́nì kankan tí fẹ́ yìí sí ọlọ́run náà rẹ ni ọlọ́run bá ṣàánú àwa ọlọ́ọ̀bà ọlọ́run máa sàánú wọn lọ́mọ yòókù ní agbo islam inna fadla owó kánà alayka kabira dájúdájú ọlá tọ́lọ̀ ń ṣe fún yẹn ọmọ kọ́ ọ ìwọ ọmọ ya mi mùsùlùmí ọlá tọ́lọ̀ ń ṣe fún yẹn mùsùlùmí tó tóbi mà níyì ó tóbi inna owó kánà alayka kabira ọlá tọ́lọ̀ fún yẹn tó tóbi ní la ilaha illallah ọlọ́run gbọ́ tàlẹ́ ìlà ọlọ́run ti ala أن يأتي مثل هذا القرآن تعرف يمر القرآن و الجنو أكل إليه تبقى القرآن تبقى يقبل يبقى لا يأتون القرآن تعلم gbogbo orí ayé bá ti ayé kọ̀mpútà a ti dé píìkì mà kó mu iná àtọ̀ iná kàlùkàwù sọ̀rọ̀ wọn lè mu wa. wàlá o kàn án báàdù وقد صرفنا للناس بهذا القرآن من كل مثل الله ni àtìtàlà ilẹ̀ kúrẹ́ rẹ̀ inú قرآن gbogbo àwọn àpèjúwe gbogbo àwọn àmì oríṣiríṣi فأبى أكثر الناس إلا كفورا ọ̀pọ̀lọpọ̀ ìyẹn wáyé aláìgbàwọ́kọ̀ aláìgbàgbọ́ ni wọ́n ọlọ́mọsí ọlọ́gbàgbọ́ ọlọ́run jágbàgbọ́ kálí bàbá náà tó sọ oríire àtàkì àmì náà náà ọkọ̀ ọ̀lù. ọlọ́run musa sànú ọlọ́ọ̀ba mọ́yọ̀wá kó nu agbo ìsìláàmù láíláí ọlọ́ọ̀ba ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ rẹ o àwọn kèfèrí tí wọ́n bá nẹ́bí lùgbà tí wọ́n rí àwọn ọkọ̀ sẹ́yà nu wọn gbàgbọ́ yìí ẹ̀wò tí wọ́n wí وقالوا لن نؤمن لك حتى تفجر لنا من الأرض ينبوعا ومحمد آه nígbàgbọ́ o tó bá ní kó mi máa sẹ́jáde lẹ̀ àwọn àìsàn lọ́sibákàrí ò rí bá wọn òkè ńlá láti wà káàkiri àwọn mi máa sẹ́jáde àwọn láti ó gbẹ́ ẹ̀gbọ́ àtiwá nígbà ẹ̀gbọ́ o àwọn tẹ̀kúnnù lọ́kà jẹ́nu nẹ́tò àbí nàkìlà àbí kò ní ọgbà oko ọgbà oko láti nínú àwọn inab láti nínú àwọn jẹ́bi nàkìlì wà inab àtàwọn inab ọ̀tọ́ ti dèrò àná káwọn odò máa sẹ́ńbẹ̀ sẹ́lẹ̀ máa sẹ́ńbẹ̀ kìláàlà láàrin àwọn odò rẹ̀ tẹ̀fìjìlà káwọn odò máa sẹ́láàmì kátólẹ́gbọ̀gbọ̀ nǹkan ayé náà ń dà wá dáa káwọn tó lè gbẹ̀gbọ́ kò sí fún wa.

káti ẹ̀rí ọlọ́run ọba yẹn gan wal malaikati qabila táwọn màláìkà kárí mọ́ pé àwọn náà tẹ̀lé ọlọ́run ọba yẹn màláìkà ọmọ ogun ọlọ́ọ̀bà ni. àwọn yakunu laka baytun min ad-duhur àbí kọ́ ọlọ́run kọ́ àfihàn kọ́kọ́ àfihàn láti inú gold àti diamond àwọn tẹ́lẹ̀ kọ́ ilẹ̀ sẹ́mà àbí kọ́ máa gòkè báyìí ká máa rí ọba yẹn àwọn tẹ́lẹ̀ kódà bàbá ń gbókè bàbá ànígbàgbà o ànígbàgbọ́ o àfi dọ́gbàgbẹ́ gbọ́ hátà tó lọ́gbẹ̀rẹ̀ alẹ́ iná kìtàbà nàkàrà o àfi kó o mú lẹ́tà látọ̀dọ̀ ọlọ́run ọba ẹnì kọ̀ọ̀kan wa abu ibina láì subhanahu wa ta'ala ila abu jahal kọ́ kẹfìrí ọ̀kan bàbá wa àyìn kẹfìrí sí kẹfìrí jẹ́ ẹlẹ́ni àwọn kẹfìrí sálẹ̀ bí balùwà ọlọ́run jẹ́ tẹ́jú wọn sí dáadáa olùkọ́ àti ìjàmbá sí dáadáa ọlọ́run mọ̀ sí wa ń kẹfìrí ó ní èyí wọ́n ní àtúntò ọlọ́wọ́ kọ́lẹ́tà tiwa látẹ̀dọ̀ ọlọ́wọ́ ọba òun lòun rán muhammadu sí yín o lẹ́kọ̀ọ́ o subhanahu kama ka bí kuma ka wala nu'minu ruqyaka hatta tunzila alayna kitaban nakra'u تعرف يقول تعبد مرتمك وقل قل سبحان ربي ال كنت إلا بشيرا رسولا إلا بشرا رسولا sọ fún wọn pé kó subhana rabbi mímọ́ ní fọlọ́wọ́ bá mi alkuntu illa basharan rasula mi ò jẹ́ nǹkan mi ọmọ ènìyàn abára ìmọ̀ ìyẹn mi ní mi ò lè ṣe gbogbo jẹ́ wí ó di ọlọ́wọ́ bá mi kẹ́ ló lè ṣe àwọn Abu Jahl ọmọ Sham àwọn wọ̀nyí ni wọ́n ń kọ gbogbo àwọn àtakò ifọ̀ níbi sallallahu alaihi wasallam ó náà nígbàgbọ́ àbíkú máa ń gòkè lọ́ra tí wọ́n bá ń gbókè tó bá ń gbọ́ àwọn onígbàgbọ́ tó bá tó sẹ́mà gan kọ́ ọ́sùn ọlọ́kọ̀ kọ́ tàṣe lórí ẹ̀kọ́ sí ẹnì kọ̀ọ̀kan wa ni pé látọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu sí abujan ọmọ hisham ibi wọn náà muhammadu ṣe o àwọn mẹlẹ́ka tó sọ rẹ̀ kárí wọn báyìí ọlọ́run ni ah, kò sí èsì báyìí wọ ọ̀jẹ́ nǹkan ní ìjọ mi ìyá bara rasul ọ̀jíṣẹ́ ọlọ́ọ̀bá ọlọ́run ọba rẹ̀ parẹ́ ní parẹ́ yẹpẹrẹ ojú ogun badar tìrọwà náà tó hàn lẹ́bi lónìí ọjọ́ ọlọ́dọ̀ yẹpẹrẹ rẹ ọlọ́mọ yẹpẹrẹ wa láti sọ fún wọn bàbá náà ọ̀yá náà bọ̀ sáà lè bá a da dákùnkùn gba islam ìwọ́tọ̀ wà islam kọ́ islam dáadáa kọ́ lè bá a wà nù àwọn tó ń jẹ́rìí ayé ọlọ́wà